economic festival ti twenty twenty two èyí tí a ṣe lónìí òní ọ̀pẹ̀ ní table tennis competition wọ́n ti ṣe àfihàn gbogbo àwọn tó wà lórí itable ṣùgbọ́n mi ò tí ì ṣe àfihàn ẹni tó ṣokùnfà bá a ṣe lóko bí ìlú ẹni tó tí wọ́n gbọ́ mẹ́sẹ̀gì pé ẹ máa ṣe ẹ̀rọ Elédùmarè fún mi ní twenty one days tí kò sọ pé kí ni wọ́n sọ wọ́n gbọ́ wọ́n tẹ̀lé ọlọ́run dẹ̀ bá wa ṣe é ìkẹwàá la wà lẹ́nu ẹ̀ lónìí ọ̀gá wa mi ẹni yìí ẹni ẹ̀yẹ ẹni àpọ́nlé ẹni tí ọlọ́run fẹ́ tí ọlọ́run yàn tí ọlọ́run ṣe lóko ọ̀kan ṣoṣo àjànàkú tí mi gbọ́ kìjikìji ojúlówó ọmọ yorùbá nǹkan gbòógì nínú ọmọ Oòduà aṣọ̀rọ̀ṣẹ́ ni wọ́n tí wọn kì í sọ̀rọ̀ dànù a global cultural icon a visionary leader a great warrior a man of peace a man of many parts our leader is the national coordinator of Oodua People's Congress the chief of water Olokun Festival Foundation. The founder, Gani Adams Foundation, is a global convener of Oodua Progressive Union, OPU, now in 96 countries all over the world. He was a member of the most successful national conference in Abuja in 2014. Our leader is the grand patron of Yoruba Workforce an international organization championing the cause of freedom of Yoruba race. Our leader is also the convener of the Southwest Security Stakeholders Group, a security group that believes in the security of lives and property of the Yoruba people. Our leader, our leader has been bestowed with many sixty titles across the southwest states and beyond with many national and international awards. In 2018, our leader was bestowed with the most powerful and the most prestigious sixty title in Yoruba land. The 15th Ààrẹ Ọ̀nà Kakanfò of Yoruba land. Ibà Gani Adams Yorùbá bọ̀ wọ́n ní tí a bá pe ilé akọni a máa ń pe dàgbà lẹ́lẹ́ tó bá jẹ́ lóòótọ́ ọmọ rẹ ní ẹjọ́ àdìgbò ló lè ṣe wa àtẹwọ́ tó rinlẹ̀ dáadáa ẹ máa rọ̀ ju ẹ̀fọ́ ààrẹ ẹ máa rọ̀ ju ẹ̀fọ́ ààrẹ ẹ máa rọ̀ ju ẹ̀fọ́ ààrẹ bó bá ṣe lè pàtẹ́wọ́ dúró bẹ́ẹ̀ náà wọ ẹlẹ́gbàá ààrẹ ọ̀nà kan máa fi ṣe máa bì fún ọ sí. ẹ ṣe ẹ ṣé ẹ ṣé ẹdúpẹ́ lọ́wọ́ yín ẹ ṣé ẹlẹ́dàá àgbàdo gbogbo wa lágbà lọ́wọ́ lọ́wọ́ olódùmarè tá à ń ṣọdún fún àti gbogbo wa gbogbo tó lù wá lọ́kàn ta gẹ́gẹ́ bí ìlú èdè tá a tó kó òbí olódùmarè àgbà wa lóhùn ẹ tó bá máa fi dùn òye ọdún tó gbogbo àyàmá ní ìfẹ́ tí wọ́n ní ìròyìn tí ọlọ́run ti gbogbo wa ẹ̀ṣọ́ púpọ̀ gbogbo àdúgbò wa rèé ẹ̀ṣọ́ ẹ̀ṣọ́ ẹ̀ṣọ́ ọ̀rọ̀ dídá is a visionary leader ten years ago he saw the vision that we should be celebrating the Olódùmarè for the next twenty-one days and. We have been doing it consistently without failing for the past ten years. And God has been progressing us. God has been blessing us. God has been our protection for the past years. We have every right to always glorify God in our lives. Today, during the course of celebrating Lady Mary, We were given the most powerful and the most prestigious title of Ààrẹ Ọ̀nà Kakanfò of land. So, all glory and honor to God for everything he has been doing in our lives and him especially in the lives of our leader Iba Gani Adams. ọ̀rọ̀ wa tọ́pẹ́ ọ̀rọ̀ wa jọpẹ́ lọ torí èyí tá ṣe yìí ọ̀gá wa rí i nínú ẹ̀mí wọ́n bá wọn sọ̀rọ̀ ẹ lọ́ máa ṣọdún fún mi ẹ ti ń ṣọdún Ọ̀ṣun ẹ ṣọdún Olókun ẹ ṣọdún Ọbàtálá ẹ ṣọdún gbogbo àwọn orímọlẹ̀ èmi tí mo dá gbogbo wọn tí mo jẹ́ Ọlọ́run tí mo jẹ́ Ẹlẹ́dùmarè ẹ ti ṣọdún fún mi ẹ lọ́ máa ṣọdún twenty one days ah, ọ̀gá gbé wá ọ̀run la fẹ́ gbà tá a fẹ́ fi ṣe twenty one days ṣùgbọ́n Ọlọ́run ọba aróniníṣẹ́ báni débẹ̀ mi ọba aróniníṣẹ́ fàyàtì mi mo ṣètò wa ọlọ́ọ̀dẹ̀ gbà á bá ṣe bẹ̀rẹ̀ sí pé fúlàmù yẹn kò láfi gbé lé mo fẹ́ kẹ́ mọ̀ pé ọdún Elédùmarè tá à ń ṣe yìí kò sí nǹkan méje tá a fi ń ṣe fọ́lọ́ àfi dúpẹ́ ni o àfi dúpẹ́ orin ọlọ́run bá a bá ṣe dúpẹ́ sí ó ti dandan kí ọlọ́run tó fún wa ṣe àlékún orin fún wa àìbẹ́ẹ̀kọ́ olú ẹ̀ṣẹ̀ mi láàánú kọ́lọ́ tí àwọn nǹkan tá a ti ṣe sẹ́yìn nínú bíi tí ẹ pé bí o gbèrò òun kú bí àkúfàyà ṣùgbọ́n mo lọ wà wọn ò lè fi ọjọ́ kan sílẹ̀ láti yin ọlọ́run láti dúpẹ́ lọ́wọ́ náà ẹ̀yin tẹ́ ẹ wá mo kí yín kú oríire o èmi náà kí ara mi kú oríire ẹ̀yin tẹ́ wà ní àìsèkù mo kí yín kú oríire lágbà lọ́wọ́ náà bá a ṣe ṣe yìí a ò ní gbàdé bẹ́ẹ̀ o orí ọ̀tún Elédùmarè wọn máa ṣe fún gbogbo wa gbogbo àwọn tó bá wa dá sí àtàwọn tó tún máa bá wa dá sí ìbùkún àwọn ìbùkún látòrí ìtẹ́ Ọlọ́run àfi fún gbogbo wọn o ẹ fúra yín ní àtẹ̀wọ́ tó rinlẹ̀ dáadáa mo sọ lẹ́ẹ̀kan àdírẹ́sì méjìlá sí mẹ́ta la máa gbà. all right ẹ àfẹ́fẹ́ àsìkò ṣòfò mo máa pe the national financial secretary kí wọ́n fún wa ní ọ̀rọ̀ ìgbésí alẹ́ láti fún wa ní mẹ́sẹ̀gì látọ̀dọ̀ rẹ torí àwọn ni wọ́n jẹ́ representative ààrẹ bí ààrẹ ló fẹ́ ká pè ká pè wọ́n kó ti sọ̀rọ̀ àtúnṣe àpè finance tó yà kọ́ pé bàbá finance lẹ́yìn yẹn. pẹ́lẹ́ ká sí lọ́wọ́ Elédùmarè ọba tó ní ìkápá sọ́kàn ọba tó ní ìkápá ayé ọba tó ní ìkápá ọ̀run pàápàá jùlọ lórí bàbá wa aṣíwájú wa ìgbà Ààrẹ Ọ̀nà Kakanfò kí Ọlọ́run kó jẹ́ ká rí wọn pẹ́ tí ò bá jẹ́ ti àwọn ni kí ni irú èmi ń wá níbi tí ọ̀pọ̀ yín wà tí ò bá jẹ́ ti àwọn ni kí ni irú ẹ̀yin ń wá nínú àgbo tọ́pọ̀ báyìí ọjà sí pé àwọn ni okùn tó so gbogbo wa ró lágbára lọ́wọ́ ọlọ́run bàbá wa síwájú wa ààrẹ ọ̀nà kakanfò olùwàkúwà pẹ̀lú wọn láìpẹ́ láì jìnnà àwọn ni wọ́n máa kọ́ adílẹ̀ lérí pàápàá jùlọ the local government èyí tí a wá lẹ́nu abẹ́lọ́ fún yín ohun àrídùnnú yín kò ní dìbànújẹ́ o bákan náà gbogbo àwọn àlejò tí wọ́n wá àdélébáre àrìnàkóre torí pé ìtànṣe lẹ́nìí ó jẹ́ ohun àrà èyí tó ṣe pé lórí ilẹ̀ ayé yìí ọ̀kan nínú péyàn ṣe péyàn fi soríire kéèyàn mọ rírì ọlọ́run kéèyàn gbọ́rọ̀ sọ́lọ́run lẹ́nu kéèyàn mọ pàtàkì ọlọ́run adúpẹ́ lọ́wọ́ ọlọ́run fún ìgbékalẹ̀ olódùmarè festival èyí tí bàbá wa aṣíwájú wa ààrẹ ọ̀nà kakanfò tí wọ́n gbé kalẹ̀ èyí tá à ń ṣe lọ́wọ́ yìí ìlóyè ọdún kẹwàá tí a ti ń ṣe lẹ́yìn bá tiẹ̀ sọ nípa wa pé ẹlẹ́bọ ni wọ́n lẹ́yìn bá tiẹ̀ sọ nípa wa pé olóògùn ni wọ́n lẹ́yìn bá tiẹ̀ sọ nípa wa pé wọn àdá kan mọ̀ irú èyí tá à ń ṣe lọ́wọ́lọ́wọ́ yìí tó jẹ́ pé òun ni ọdún kẹwàá tí a ti ń ṣe irú àwọn nǹkan wọ̀nyí yóò máa jẹ́ ẹlẹ́rìí fún wa pé ọmọ ọlọ́run ni bàbá wa síwájú wa Ààrẹ Ọ̀nà Kakanfò lágbára lọ́wọ́ ọlọ́run ètò àṣẹ lọ́dún yìí kò ní jáde mọ́ gbogbo ẹ̀yin tí ẹ wá bí àti owó tẹ́ ẹ ná ohun tí fún ẹ tó bá ṣe irú nǹkan yìí Elédùmarè abàǹpẹ̀ṣẹ̀ fún yín pàápàá jùlọ the two local government torí pé ẹ̀wù wa lórí inú wa dẹ̀dùn ara wa yá lágbára wọn lọ́rùn tọdún ìkò ní jásí mọ́ fún wa o bàtà bá fi ṣe tọdún tí ń bọ̀ àtẹ̀mí àtẹ̀yìn àti bàbá wa síwájú ààrẹ ọ̀nà kakanfò òun ọpẹ́ Elédùmarè àdìpọ̀ ìyọ̀ láwùjọ wa pàápàá jùlọ ìta nítorí rẹ̀ ṣe òní ilẹ̀ lérí àgbẹ̀lọ́run ọba kọba wa jẹ́ kọ́ńtà ìtẹ̀wọ́gbà ìta máa ṣe lọ́dún tí ń bọ̀ inú lẹ́lẹ́rìí la ti máa ṣe bó ṣe máa rí nìyẹn o àdúpẹ́ lọ́wọ́ yín o àdúpẹ́ gan o kò ní bàjẹ́ o. ẹ bá ń kọ́ ní àtẹ̀wọ́tò nílẹ̀ dáadáa adúgbòlọ́wọ́ Alhaji Lateef Ọládìmẹ́jì the national financial secretary ẹni tí màá pè jẹ́ mo sọ lẹ́ẹ̀kan bàbá mi má kékeré yẹn jọ tí wọ́n máa di bíbà mẹ́sẹ̀gì ààrẹ fún wa àwọn náà ní chief Gani Káyọ̀dé Balógun GKB òsì ààrẹ ọ̀nà kakanfò ọ̀dọ́ ìbára ẹ bá fọ ní àtẹwọ́tò rẹ̀ dáadáa òótọ́ ni òótọ́ ni a ní special program kan tá a máa ṣe o ká tó kúrò bí o ṣùgbọ́n kí n kọ́kọ́ sọ fún yín lẹ́nìí òsì ààrẹ ọ̀nà kakanfò èmi gbogbo ni bẹ́ẹ̀dì wọn ẹ bá ń wọ ní àtẹwọ́ tó rí rẹ̀ dáadáa ẹ a sì máa kọ orin bẹ́ẹ̀dì fún wọn ká tó parí programu ẹ̀mí aṣọ̀pọ̀ ọdún láyé lágbára lọ́wọ́ ọlọ́run eléyìí tẹ̀ ṣe ìwé ìdí àṣìwọ̀ fún yín ẹ wá ní ìfà ìṣòro ìgbà èyí tó kù tẹ ẹ máa lò nínú ayé ó sì pẹ́ ó sì pọ̀ ẹ wá ní ìfà ìṣòro ẹ ní fìlera lò ẹ ní ríkú ọmọ ẹ ní ríkú aya ẹ ní ríkú gbogbo àwọn olólùfẹ́ yín lágbára lọ́wọ́ ọlọ́run pẹ́pẹ́ ló ń ṣe lárọ̀ ọdún èmi jọ ká má rọ obì lórí àtẹ ẹ àjọ máa ń ṣọdún sí i ẹ pẹ ẹ pẹ ẹ pẹ ẹ pẹ ẹ pẹ ẹjọ àdìdì ẹjọ akọni happy birthday fún ọ ó yà ó happy birthday to you ó yà. Many happy returns of thy day. Long life and prosperity. PPP. For the man is a jolly good fellow. Is a jolly good fellow. For he's a jolly good fellow. As say, say all of us. Ẹ bá fún ọ ní àtẹ̀wọ́ tó prayer. Olúwa ni mí. Ẹ ṣe lọ. dájọ́ ẹja fariwo sílẹ̀ o. Òdúrà ni mí. Mo dúró ní orí àṣẹ Ààrẹ Ọ̀nà Kakanfò tilẹ̀ Yorùbá. Wọ́n ní kí n kí ilé. wá rí ìtẹ̀ bàbá ní pé ẹ̀ ráyọ̀ bàbá ní pé ojú òní tì wọ́n kò sí kọ̀tẹ́ bàbá ọdẹ tí ò ní sí dáadáa nítorí pé bàbá mọ̀ pé àdúgbò oríire ni àdúgbò òdòmúró ni àdúgbò àgbàdo olódò. torí ti ẹ̀ka mọ̀ ẹ̀dẹ̀dẹ̀ mọ̀ lẹ́yìn ọ̀tún ààrẹ ọ̀nà kàkàfọ̀. ẹ ṣe ẹ ṣe ẹ àti ṣe gbogbo bó ṣe yẹ ká ṣe é ìrọ̀lú pé báyìí òun ni ká lọ sínú program of the day. you say we go down for today table tennis competition proper uh, on the twenty please come and have your mic. competition nísìnyí tó ló dà pé olórí ọlákúnlé òjòkòrò àbú adébáyọ̀ àgbàdo tóòlù. ọlámilẹ́kan alaba àgbàdo tóòlù ọlámilẹ́kan alaba àgbàdo tóòlù pé alábàdàn ni. Ọlámilékan dà ọmọ àgbàdo kodo ẹ̀yà àgbàdo kodo mẹ́rin tẹ́wọ́ abẹ́rẹ́ dà. ìkànnì yín dà ìkànnì yín dà. pẹ̀lú kí mi bá ní kíkéde bàbá torí ọlámilẹ́kọ̀ọ́ alága is not from this local government wọ́n wá protest against ẹ̀ bóyá tábàdé ògbódò bá ní any other boy nísìnyí kọ́ bá wa pè é kóun náà wá gbá wá replace ọlámilẹ́kọ̀ọ́ yẹn tó bá ní. rèé ṣé wò ó ṣé kò play. ṣé kò play. akin akin sà eh, kí ni ẹ sí ọ̀rọ̀ ọdún yorùbá yìí tá à ṣe àti pé kí ni ipa tó fẹ́ kó lórí ọ̀rọ̀ yorùbá òmìnira yorùbá tá à jà fún. Magnus Ṣẹ́gun Fásọ Àbáyọ̀mí Karim Òjòkòrò Àbáyọ̀mí Karim Òjòkòrò. ọmọ ní Bùsáyọ̀ Òjòkòrò Fásọ Túndé Túndé Àlàmú àgbàdo Okodo, bless you. òkodo wọ́n nìyẹn. wọ́n lè dùn bí ọdún ni. sheriff sheriff babalọlá Ojokoro, bless you. tó dára jù ni pé kí. fásán. ọbájìmí àgbàdo òkodo brazil. fún bàbá ẹ̀ ni. ẹ jọ àwa ní àwọn obìnrin mẹ́ta tó máa play ìkan máa wà ní báyìí àwọn méjì máa. yáyá sí òjòkòrò. ọdún Elédùmarè ó máa mú ọ̀pọ̀lọpọ̀ ìlọsíwájú bá ilẹ̀ Yorùbá ó ti mú ìlọsíwájú bá Yorùbá tẹ́lẹ̀. hello sir àwọn tó fẹ́ mọ̀ bíi nínú ni a pè yìí. ọ̀pọ̀lọpọ̀ wọn àjọ. Adébáyọ̀ Àgbàdo Òkè Odò Ọ̀yọ́ Tébù ẹjọ́ Empire the two Empire Túndé and Akeju please let me see you fast fast please darí ilẹ̀ Yorùbá pé kí Elédùmarè kó wá bá wa ṣe kó bá wa kó wá yọ̀ǹda ẹ̀ tó ọdún Elédùmarè ó ṣe pàtàkì nínú ìrìn àjò wa láti délẹ̀ lórí òye mo fẹ́ mọ̀ ìdí nìyẹn tá a ṣe gbọ́dọ̀ máa pọ̀ nínú láti máa ṣe nínú mi ṣe ọdún yìí láti ọdún mẹ́wàá sẹ́yìn nínú ṣíṣe láì dáwọ́ dúró ọba kan nílẹ̀ Yorùbá náà ti bẹ̀rẹ̀ ọdún Elédùmarè pàtàkì kì í ṣe ọba Ìwó nìkan ẹ jẹ́ kí gbogbo ọba ilẹ̀ Yorùbá àti gbogbo ìwà tó bá mọ̀ pé lóòótọ́ Ọlọ́run ló dá Ọlọ́run ló máa Ọlọ́run ló mọ̀ ẹ́ ó máa ṣe ọdún Elédùmarè ó dẹ̀ jẹ́ pé kò ya ọjọ́ kan sílẹ̀ kò fi ṣe pé ọdún eléyìí tí mo ṣe ìlú Elédùmarè láì pẹ́ láì sùn lẹ́rìí pé gbogbo ohun Ọlọ́run máa ṣe fún wa. ẹ ṣé bàbá wa dúpẹ́ gan lọ́wọ́ yín yeah table tennis competition fọ́ndún Elédùmarè day five òun náà ló ń lọ lọ́wọ́ ìdíje náà ló ń lọ lọ́wọ́ yìí ẹ ṣùgbọ́n a máa padà wá a fẹ́ dókè lọ́nà tó bá máa tún ṣe díẹ̀ a máa padà wá tá a bá padà wá nǹkan tẹ́ẹ̀ rírí òun lẹ máa padà rí ẹ stay tuned a dúpẹ́ lọ́wọ́ yín.